àwọn ajínigbé jí tọkọ-tìyàwó gbé wọ́n sì lu ọkọ títí tó fi kú mọ́ wọn lọ́wọ́ àwọn fìjìláńtẹ́ tó wà lákòókò ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti ṣàwárí òkú ọkùnrin oníṣòwò kan tó kú sínú ìgbèkùn àwọn ajínigbé lọ́sẹ̀ tó kọjá yìí aláròye gbọ́ pé ọkùnrin ọmọ Ìgbò ọ̀hún àtìyàwó rẹ̀ tí wọ́n fi Ùgbè Àkókó níjọba ìbílẹ̀ gúúsù ìwọ̀ oòrùn Àkókó ṣebùgbé ni wọ́n kó sọ́wọ́ àwọn ajínigbé lásìkò tí wọ́n ń padà bọ̀ láti ibi tí wọ́n ti lọ tajà nínú ọjà Ìṣù Àkókó àwọn agbébọn ọ̀hún la gbọ́ pé wọ́n dènà de tọkọtaya oníṣòwò náà nínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Toyota Avalon tí wọ́n wà tí wọ́n sì fipá wọ́ wọn wọnú igbó lọ níbàámu pẹ̀lú àlàyé tíyàwó olóògbé ọ̀hún ṣe fáwọn oníròyìn ó ní níbi tí wọ́n ti ń fìyà ńlá jẹ kí àwọn èèyàn àwọn tó rí owó ìtúsílẹ̀ àwọn san fún wọn ó ní lẹ́yìn tí ọkọ òun kú tán làwọn oníṣẹ́ ibi náà kìlọ̀ fóun pé òun kò gbọ́dọ̀ lanu sọ ohunkóhun fáwọn tí wọ́n jọ ń dúnàdúrà lórí aago nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún tí òun kò bá fẹ́ kú lójijì ó ní wọ́n padà tó òun sílẹ̀ lẹ́yìn tí ọwọ́ tẹ̀ wọ́n lọ́wọ́ tán ṣùgbọ́n tí òkú ọkọ òun ṣì wà níkàáwọ́ àwọn agbébọn ọ̀hún títí dàsìkò yìí ohun tá a gbọ́ ni pé àwọn fijilantẹ́ ẹ̀ṣọ́ àmọ̀tẹ́kùn àtàwọn ọlọ́pàá ti wà nínú igbó tó wà lágbègbè náà láti bí ọjọ́ méjì sẹ́yìn láti ṣàwárí òkú olóògbé ọ̀hún lọ́nàkọnà ṣùgbọ́n akitiyan wọn kò tí ì sèso rere ní gbogbo ìgbà tá a fi ń kó ìròyìn yìí jọ lọ́wọ́ èyí kì í ṣègbà àkọ́kọ́ táwọn agbébọn yóò máa ṣọṣẹ́ lójú ọ̀nà ìṣẹ̀sí ìṣùà láìpẹ́ yìí ni wọ́n yìnbọn pa ọlọ́pàá kan lágbègbè yìí kan náà tí wọ́n sì gbé ìbọn rẹ̀ lọ lẹ́yìn tí wọ́n pa á tán olùṣeyẹ ìyáde ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online faith adébọlá lónìí òní.